ثم الصلاة والسلام على محمد المصطفى وعلى آله وصحبه آل الوفا oníbẹ̀rẹ̀ ni gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé àkókò zakatul fitri òun ló ń súnmọ́ bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí wọ́n ní jẹ́ nínú àwọn ìlànà èyí tó wà fún yíyọ zakatul fitri lópin ìgbà tá ti mọ̀ pé oúnjẹ tó bá gbajúmọ̀ jù nínú ìlú òun ló lẹ́tọ̀ọ́ láti fi yọ wọ́n ní tó bá wá jẹ́ pé oúnjẹ tá fẹ́ fi yọ yìí ó jẹ́ irúfẹ́ oúnjẹ yẹn oríṣìí méjì nǹkan gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ yọ jákà ẹyọ ẹnìkan ó ní ráìsì tó lè rí múdù méjì ń ó sì ní sẹ̀mú náà tó lè rí múdù méjì mẹ́ ǹjẹ́ ó tọ́ láti fi yọ́ àbí ká sọ pé ẹ̀ àbí sọ irúfẹ́ oúnjẹ kan náà ló jẹ́ dandan dandan eléyìí ni béèrè wọn aljawab ìdáhùn ni pé kò sí nǹkan kan tó níbi kódà bọ́ jẹ́ pé irúfẹ́ oúnjẹ bí oríṣi mẹ́ta mẹ́rin òun la fi ọjáka wà lópin ìgbà tó bá ti jẹ́ oúnjẹ èyí tó tọ́ nínú Islam láti jẹ bákan ló sì jẹ tó lálàáfíà tí ò sí pé ó lè gbéwúdé fún ẹni tó bá jẹ tó fúnde lẹ́yìn tó sì jẹ tá a lè wọ̀n tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó tọ́ ká fún wọn yọjáka bí ò mọ lórí oúnjẹ yọkan wallahu ta'ala a'lam wa a'lam wa antum na uh, a jẹ́ pé ìbéèrè yìí báyìí ní kí àmìlẹ̀ ìlú tó wáyé yẹn ni torí mo rò bí bíbí ní ìbéèrè yìí ti wáyé lánàá ìbéèrè yìí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ kí àmìlẹ̀ ìlú tó wáyé nípa pé ìjó káyọ zakatul fitri wa fẹ́ni tí kìí ṣe mùsùlùmí lópin ìgbà tá pé tálíkà gidi ni àtijẹ àti múṣòro ó bùkátà sóúnjẹ yẹn gan sá lè yọ fún aljawab ìdáhùn tó lékè ní pé kò tọ́ láti yọ fẹ́ni tí ṣe mùsùlùmí àwọn tó tọ́ta lè yọ fún wọn ìgbà tó ló wọ́n ń sọ̀rọ̀ nípa zakat owó ní suratu tauba aya ọgọ́ta 60 Quran chapter 9 olúwa ní innama sadaqat lil fuqara wal masakin wal amilina alayha wal mu'allafati qulubuhum àwọn tẹ́ fẹ́ fi zaka fa ọkàn wọn sínú Islam zakat owó ọlọ́ọ̀ni kẹjọ torí pé ó ní èròǹgbà tó ń fún ní káyọ zaka tó ń jẹ nítọdún àdìsí ò gbàgbé àlàyé wá lórí rẹ̀ pé nítorí kíkálùkù lè rí tán gbáwẹ̀ kíkálùkù lè rí oúnjẹ gidi jẹ lọ́jọ́ ọdún láti fi sọdún ni àdẹ̀ gbọ́dún kalẹ̀ fẹ́ lómi kọjá mùsùlùmí ṣóyé nínàwó rẹ̀ sọ́dọ̀ ẹni tí kìí ṣe mùsùlùmí yes ọ̀tọ̀ kódà bí ò nígbà Islam èèyàn kan wá torí pé khalifa ọlọ́run ni wá tọ́rọlọ́wọ́ bá sọ pé ìníjá ìlú ń khalifa khalifa àrólé òun lẹni tí ó mọ̀ mú dẹ̀kùn bá gbogbo èèyàn tí ó mọ̀ náwọ́ rẹ̀ sí everybody a nítorí pé èèyàn jẹ́ mùsùlùmí ká má ṣe lóore ṣùgbọ́n ká sọ pé nǹkan kan nínú ẹ̀sìn tó jẹ́ ife ẹ̀tọ́ mùsùlùmí ni ká gbé fẹ́ni tí èsè mùsùlùmí kàlà zakatul fitri ni yọ ọ̀rọ̀ wá táwọn kan sọ pé a lè fún ẹni tí èsè mùsùlùmí ṣùgbọ́rọ̀ yẹn lálàáfíà mo fi sọ nípa pé ìtọ́kàn balẹ̀ tọ́jọ́ ọ̀rọ̀ tó lékè ní pé mùsùlùmí la fi sọrí wallahu ta'ala a'lamu náà kò sí ìbínú kankan ọlọ́run fún albarka sí ìmáàmù kò kéré gbogbo ìmáàmù ni bàbá ṣùgbọ́n kèsì gbogbo bàbá ni ìmáàmù bàbá ìmáàmù ló sẹ̀kọ́ oríbèrè mo ṣe bèrè ní dáhùn sí bèrè wọn àti ìwọ bèrè ṣé ẹ lè ṣàtúntò bá obìnrin nínú ọ̀rọ̀ àgbà látàrí ilé ìsáǹfààní mi nínú ọ̀sán ọ̀rọ̀ náà kì í ṣe lálẹ́ o alẹ́ báyìí kò lè ráyè rí ẹlẹ́ ọ̀sẹ̀ náà ló bèrè tó sẹ̀kọ́ tó ṣàtúntò bá. kó wá ṣe ní àìrẹ́ fún ọta lẹ́ẹ̀mejì. ẹ̀ẹ́dì á tẹ́lẹ̀ àwọn ókè kí á mú lẹ́lẹ́lẹ́ àwọn ṣe ókè kò burú kò ní ìdìmọ̀ ẹmọ́ ta sí rí ọmọ ìyá now alhamdulillah ìbéèrè mi ni pé ǹjẹ́ ó tọ́ ká ṣe khitiba obìnrin lọ́sàn àwẹ̀ khitiba ni ká tóstì obìnrin pé afẹ́fẹ́ lọ́sàn Ramadan wọ́n ní ìjótọ́ wọ́n wá ní ọ̀rọ̀ yóò dédé wà wọ́n nítorí pé kò sí ọ̀nà míì tí ọkùnrin yìí lè gbà rí obìnrin yìí ju ọwọ́ ọ̀sán Ramadan lọ tó wá lè lo fúrúsọ yẹn àǹfààní yẹn pé tọ́ ayẹ́rẹ́ fún ọta lẹ́ẹ̀mejì kó fi ṣe kítíbà obìnrin lọ́sàn àwẹ̀ alhamdulillah ọlọ́run bá lékè ọlá ó sì àwọn kankan ní ẹ̀tọ́ ó sì sàwọn kankan léèwọ̀ nínú tọ́lọ̀ na ọba lẹ́tọ̀ọ́ ní ká mọ́ fẹ́ra wa ọlọ́run sì ṣe ká ṣe zina ọlọ́run bá ṣe léèwọ̀ gbogbo tó bá ti jẹ́tọ̀ gbogbo àwọn ọ̀nà tí fi jẹ́ ẹ̀tọ́ náà máa ń jẹ́tọ́ pẹ̀lú rẹ̀ ni ká bá obìnrin sọ̀rọ̀ nípa mọ́ fẹ́ fẹ́ ó wù mí ó wù mí láti igi lọ́sàn àwẹ̀ torí a ti kásà rẹ̀ ńlẹ̀ lópin ìgbà tá bá ti pé fitna kankan ní ti bẹ̀sẹ̀lẹ̀ nígbà tá fẹ́ ṣe kítìbọ̀ obìnrin yẹn lọ́sàn àwẹ̀ yẹn kò sí fitna kankan tí ó ti bẹ̀sẹ̀lẹ̀ nítorí pé àwọn kó gbogbo tí máa ń jẹ́ fitna Islam sílẹ̀kùn mọ́ àti gbogbo ọ̀nà tá gbà débẹ̀ bí ó ṣe sí ohun tó burú ká so igi lọ́sàn àwẹ̀ torí pa ti kásà rẹ̀ nílẹ̀ Yorùbá táwọn ẹ̀ máa ti ń bọ àwọn igi ọ bẹ̀rẹ̀ kúrukúrukúrukúrukúrú níjọ́ tá bá ti bẹ̀rẹ̀ àwẹ̀ báyọ̀ di gbá ó tún dẹ́yìn àwẹ̀ káwọn yóò tún tó so igi kò sí ohun tó ṣe ká so igi nínú Ramadan léèwọ̀ kò sí kò sí bẹ́ẹ̀ náà ni òsí ohun tó ṣe ká ṣe kẹ́tíbà obìnrin nínú Ramadan kò sí ohun tó ṣe léèwọ̀ pẹ̀lú májẹ̀mú pé tí fit náà bá ti ní ṣe kíní tí ò ní ti bẹ̀ wáyé wa alaikum salam wa rahmatullah náà hmm. ok alhamdulillah oníbẹ̀rẹ̀ ni ìgbà tá ń ṣe kìyàmọ̀ lẹ́yìn àwa kírun débi wítìrí imam wọ́n ṣe alkunut wọ́n ní ṣe ọba mú sósì lànà ẹ̀sìn kí gbogbo wa tẹ́wọ́ pẹ̀lú imam àbí kákàwọ́ mayà ìbéèrè wọn nìyẹn ìdáhùn ilé ìnípa nàbí ni a gbé imam kalẹ̀ lẹ́ni tá mọ̀ kọ́sì tó bá fi jẹ́ pé imam tẹ́wọ́ ìwọ náà tẹ́wọ́ ni torun tá nàbí sọ nípa gbé imam kalẹ̀ lẹ́ni tá ṣe kíní a mọ̀ kọ́sì torí pé gbogbo alkunut òun ni wọ́n gbà ń bẹ nínú ànùkúnú tèyí tó pé ìmọ̀ ọmọ ọ̀nà ìka ìyọ̀kan báyìí ọkọ̀jú rẹ̀ ha a gbé máàmù kalẹ̀ lẹ́ni tá a ma ṣe kíní a máa kọ́ sí rẹ̀ ohun tí máàmù bá ti ṣe lórí irun òun tẹ̀lé ohun tó bá ti fẹsẹ̀ wá lé náà síbẹ̀ ibẹ̀ náà làá náà fẹsẹ̀ lé náà sí a mọ̀ yí pé nínú àwọn ètò àdúà nínú súnà òun náà ni ká tẹ ojú kó ṣe dédé sọ́bdìrì ìgbáyà wa tí ó yé tàbá wá ga tẹ́kọ̀ sẹ́gbẹ̀ rẹ̀ kó ṣe dédé ọrùn wa kò ní ga jù bẹ́ẹ̀ lọ gbàtà ní àtọ́ yẹn kìí sí pàwà tẹwọ́ dé ìtọ́ fẹ́ gún sámà lọ ẹlòmíràn wa yàwó bá ní kí ló dé nítorí tẹ́yàn bá nípa ọ̀pọ̀ kékeré lọ́lọ́run ó bù fún yẹn súnmọ́ tó bá yàwó àwọn ìbéèrè àwọn ilé ìbòyìí as a tailor. What of the Islamic view on when I dress a new dress or hijab for my customer and I discount I discount some money for their feast without their consent because some pieces of their material which might not be used to them when give it back to them but useful to me so i indirectly discount some amount to replace the materials àwọn èèyàn ti rẹ́rìn ẹ̀yin gbèrò oníbèèrè sọ pé àwọn gẹ́gẹ́ bí tẹ́lá tí máa rán sọ wọ́n ní ẹni kí ni ojú tí Islam fi wo pé ẹnìkan wá rán sọ lọ́dọ̀ tàwọn ẹni wá rán hijab fún kọ́stọ́mà àwọn wá rán sọ fún tán àwọn wá dín lówó nínú owó táwọn fi rán sọ yẹn ó sì nídìí ìdí tọ́dá àwọn dín lówó kọmọ páwọn dùn lówó náà ṣùgbọ́n ìdí táwọn fi dín lówó ni pé aṣọ rẹ̀ sẹ́kù aṣọ yẹn táwọn bá dẹ̀dẹ̀ padà fún pé kọgbà kò ní gbà torí kò wúlò fún ṣùgbọ́n àwọn lè jọ yẹn papọ̀ táwọn fi ṣe nǹkan àmì tó wúlò fún àwọn pé káwọn kúkú yọ owó aṣọ kékeré ní kúrò nínú owó aṣọ rẹ̀ wọ́n ní kí ojú tí Islam fi Islam ọ̀ràn wa ń sẹ́ ẹrú eléyẹn ká lówó kò sí ohun burú ń ṣùgbọ́n ká di torí pé rẹ̀ a kò gbogbo písìsì aṣọ rẹ̀ ọlọ́run kó bá mi sàílékún ọ̀gá tó mi ń tẹ́lọ̀ patron wàláhì bó ṣe fi kọ́ wà nìyẹn gbogbo písìsì aṣọ kálùkù wàláhì láàbí látàyé báyé tàbílìgì yóò máa ti ń kásọ rẹ fún yóò kó písìsì rẹ bẹ̀rẹ̀ àwọn máa bínú ẹlòmí pé mo bùn yín tó bá pọ́sọ gbólò mo bùn yín tọ̀ bá lè fi ó ti di tiẹ̀ ṣùgbọ́n ìwọ fẹ́ dín lówó nítorí material ti ẹ̀ náà tó ṣẹ́kù sọ́dọ̀ pé ká fi gun dígun ọ̀wá tún jẹ́ ọmọ àrárá ò eléyìí ìsára rẹ̀ gbáwó sẹ́rẹ̀ kó pé dẹ̀dá material rẹ̀ náà padà fún ilé ìjẹ́bù ti jẹ́ wallahu ta'ala a'lam lẹ́yìn náà tún rí ìbéèrè pé how many times is one to raise hand in salat maximum or how many times okay wọ́n ní ìgbà mélòó ló tọ́ fún ẹnìkan kó gbọ́wọ́ nínú ìrun rẹ̀ sókè báyìí níbi Allahu Akbar àbí ká sọ pé kí ni gbèdéke iye ìgbà lè gbọ́wọ́ tí ó kọjá alhamdulillah àwọn apá kan náà àwọn sọ at least ọtọ́ ká gbọ́wọ́ lẹ́ẹ̀mẹ́ta lórí rákàkà wọ́n ni at least ó kéré tán ọtọ́ wọ́n tà kọ́kọ́ náà ni takbiratu alì ihram Allahu akbar ẹkejì náà ni Allahu akbar lọ sí rukú àti ẹyọkan ní bada rọ́fù mina arrukú sóye àwọn apákan olùmọ́gbàbẹ̀ àwọn kan ní mẹ́rin àwọn kan ti ẹgbà wípé gbogbo bí táà ti ṣe Allahu akbar pátápátá lalè gbọ́wọ́ kódà tẹ́ dórí pé afẹ́ ti sùjúdù padà wá sí jòkó sí jalasata al-istira so yí Allahu Akbar àtúnlá lè gbọ́wọ́ àtúnwá tún fẹ́ lọ sí sùjúdù padà Allahu Akbar àtúnlá lè gbọ́wọ́ so in case tàbá rí kálùkù ní àwọn ẹ̀rí tí wọ́n gbé ara lé sẹ́sì rí àwọn àlámọ̀rí tó bá jẹ́pọ̀ fẹjú nínú fíkíù so yí àwọn olùmọ̀ ìgbà kéèyàn fún pinpin pé kò jù báyìí lọ lópin ìgbà tàbá rẹ̀ rí pé ó lè jù bẹ́ẹ̀ lọ tó fúnde eléyìí àwọn faramọ́ ipò kéré tán kéèyàn gbọ́wọ́ lẹ́ẹ̀mélòó ẹ̀mẹ́ta níraka kọ̀kan wallahu ta'ala a'lam náà ta ló kù náà wata mú nọ́mbà tẹ́lẹ̀ wa alaikun salam wa rahmatullah lóru ok ok alhamdulillah wọ́n ní bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ tàwọn òun ni pé kí ni a rí sọ so, nípa wa òru bí bi mẹ́rin òru aago mẹ́rin àbọ̀ aago márùn ẹlòmí máìkì ní òmù náà fi ṣe wa si, ò sì mọ́ kọrin ni wa si, jẹ́ wáàsí bí bàbá kan ní mọ́síláṣí akọ́mọlẹ́sìn lájígúnlẹ̀ ẹ̀ǹdẹ́ o àjìgbọ́ta náà bí ẹ̀dìdẹ́ àsìkò ti tó bọ̀sán sí ń kọjá lóòrùn tẹ̀lé

ìfara ní àwọn èèyàn ni kò sí ohun tó ní ká má ṣe wà sí ṣùgbọ́n ká má gbàgbé pé àwọn èèyàn ní ìwọ̀ tọ́pọ̀ lọ́rùn wa a wá ní ariwo tẹ́ ń payọ́ ọ̀dá àwọn tí ìṣẹ́lẹ̀ ni wọ́n sùn kún wọ́n fẹ́ sùn wọ́n náà ni jẹ́ wọ́n sùn láì bí wọ́n fi gbàtẹ̀ wọ́n náà lálùkìyàmù tí wọ́n rán wọn sẹ́ pé àwọn ọ̀bẹ̀rẹ̀ yẹn ó lè rí bákan ṣùgbọ́n wa bá ńlá òdodo ọ̀rọ̀ ni kódà ń jẹ́ mọ̀ kínà olùmọ̀ takú wọ́n ní kìí yàmù lẹ́lì tàà ń ṣe yẹn ohun wa ti ń jáde yẹn kọ̀ dátó ara olùmọ̀ tó sọ bẹ́ẹ̀ pé kọ̀ dátó ká pa àwọn máìkì tìta ká jẹ́ kí máìkì tí ó lọ́mọ ṣiṣẹ́ torí pàwà ní kìí yàmù lẹ́lì yé àwa là ń wá dáadáa lọ́dọ̀ others la ìjìbárò fil Islam àì fọ́ọ̀sì ẹnìkan ká wà léèyàn lọ́rùn nú ẹ̀sìn ẹ̀sìn wọ́n fẹ́ ẹ̀sìn ẹ má pa máìkì yẹn torí Kùránì ti ń kọlura wọn lójú afẹ́fẹ́ yẹn bárakà ọlọ́run ni tó yẹ ẹ rí pé ojú tí kálukú fi wo ọ̀rọ̀ yẹn nìyẹn ìdí nìyẹn ta ṣe lófin nínú ṣẹ̀ríyà pé idha ikhtalafa ahlul fuqaha wala mas'alatil wahid fahuwa masailu adhanni wọ́n ní tí ìyàpẹ̀nú bá ó ti di mas'ala adhannu ohun tèmi rí pẹ̀lú ẹ̀rí báyìí a báyìí a báyìí fúndẹ̀lé ká mọ́ pariwo táwọn èèyàn tí jí torí pá fẹ́ jí sáàrì ilé ọ̀dá tó ẹn tó bá mọ̀ kó ń fẹ́ ṣe ládáhùn fẹ́ jí àwọn èèyàn àgbà nọ́mbà àwọn èèyàn jọ kó sì sọ pé kí wọ́n mọ́ fi fóònù wọn sí silent wọ́n mọ̀ jí wọ́n dájí ṣebẹ́ ń tó bá pè ó ní ìkòkò akòkòrò tí ń ro ó sì lo oògùn kò tètè ṣiṣẹ́ aago mẹ́ta lórún fẹ́ bẹ̀rẹ̀ wa aago mẹ́rin wọ́n bá tún gbé wà sí àrámú kalẹ̀ èpè náà mọ́ sẹ́ fún délé eléyà kò ní fáídà ní tó lọ láǹfààní oṣù má burú ló ti lọ pọ̀ ju dáadáa alhamdulillah ẹ̀yin gẹ́gẹ́ bí agbèfófì wọ́n ní bẹ̀rẹ̀ àwọn ni pé àwọn báńkì bùnúkù rìbáwí àwọn báńkì rìbá burúkú yìí àwọn èèyàn lọ yáwó mẹ́ wọ́n lọ yáwó ní lápò lafayette gbogbo ẹ̀ owó èlé wọ́n lọ yáwó mẹ́ wọn ọ̀wá sanwó wọ́n a lọ mú kúkúrú defense wọ́n lọ fi gbé wọn pé kí wọ́n bá wọn gba owó àbí kúkúrú defense láwọn ẹmọ́ na wọ́n láwọn gẹ́gẹ́ bí táwọn jẹ́ inú wọ́kásí àwọn kúkúrú defense ìjọ tọ́ káwọn bá wọn gbárú owó ìtásímọ́pọ̀ owó èlé ìdáhùn ní torí pé wọn ò gbé fọ́ọ̀sì yí kalẹ̀ fún alálẹ̀ àbí haram sóyé àbí wọ́n gbé kalẹ̀ lórí òfin ìlú ni sóyé tọ́ ọ̀rọ̀ tó bá jẹpọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀lẹ́ àmọ̀bẹ́sí wọn bá àwọn yẹjú rẹ̀ ṣùgbọ́n wọ́n gbé bí kí wọ́n mọ bèèrè ń sìn pé ọmọbìnrin kan ni bàbá rẹ̀ jẹ́ o torí dáàdì rẹ̀ mọ́ sí bí ẹni ọlọ́run wọ́n dẹ̀mọ́ sí wà sí fún àwọn ọmọ yẹn dáàdì mi náà ti lójú ogun oníbẹ̀ ni ẹ ti pààyàn ló dáwọn nínú mi ìpààyàn ẹnìmì ni mo pa ó ní ẹnìmì yẹn sẹ́ranko ni àbẹ́yàn sẹ́wọ̀n <laughs> ó lè mọ̀ pé ọmọ náà gbọ́ pé mi mo pa ẹnìmì <laughs> sóye fún délé yìí ni pé wọ́n gbé àjọ yín kalẹ̀ lórí àti mọ gbè fófin àbí àti láti dáàbò bo òfin àti báwọn èèyàn ṣe ní máa rúfin ẹnikẹ́ni tó bá sì rúfin bọ́yọ́ jẹ́ christian àbọ́ jẹ́ muslim náà fẹ́ kẹ mú àbí tọ̀ fúnde lẹ́yìn tó bá ti sẹ̀ sófin náà lẹ́mù ẹni tó bá ti sẹ̀ sófin náà lẹ́mù iṣẹ́ tẹ̀yìn lẹ́yìn ṣe ẹni iṣẹ́ sófin kọ́ ó yáwó ọ̀sanwó àbí ẹmù ẹ̀dẹ̀ bá wọn gbowó wọn tọ̀ ẹ wá ṣe wá sí gẹ́gẹ́ bí ọlọ́run obìnrin kó tún bẹ́ẹ̀ látọ̀ ìrìnàjẹ́pẹ́ mọ̀ sí wá sí ni

tánà lè ṣe lè anábìtọ̀ bá ti rí lè ṣe mọ́ olè jókòó mẹ́ bẹ́ẹ̀ náà nírú sẹ́yìn yẹn kò sún tó burú mẹ́ nípa ká bá ká lé yọ̀rọ̀ jìnà ká tó bá díẹ̀ wí kákọ́ bá olówó èlé gbowó rẹ̀ náà ẹ̀yin náà tẹ́ ìyá e wa kẹwàá sí wà sí fún wọn wọ́kà sí lè mi tẹ́wọ̀n pé oúnjẹ

ẹbí ni aré ni a mú lọ fún ìdájọ́ náà ara ìdájọ́ sì ni pé kẹni tó yáwó kó ṣe kí ni kọsànwó ọ̀dọ́ ẹni tí yáyàn lówó èlé ẹsẹ̀ lówó náà ń dá àṣewà àṣẹṣẹ ọjọ́ bó ti jẹ wọ́n lọ tẹ̀ra rẹ̀ subhanakallahu wa bihamdik wa nashhadu an la ilaha illa ant wa nastaghfiruka wa natubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh